الكذب والغلو على الرحمن والكذب بعد الكتاب بين إن الله عنده علم الساعة وينزل الغيث nínú ọ̀rọ̀ ọ̀la àti ẹ̀yìn pé wọ́n á sọ. Ní ti gbèsè dáná. Kalau kita ada sebuah anak, kita harus melakukan sebuah lọ kà tí kì í ṣe gbọ́gbọ́ nínú òfin mo wá lọ sókè àwọn ará rẹ̀ lọ́wọ́ mo wá ìsìláàmù bàbá rẹ̀ máa bàtà nítorí kọ́ jẹ́ ẹrú wọ̀lẹ́dí ìlànà ìmọ̀lódé àpẹ̀wò ìlà àrẹ́ ti wà ètò ìlú àwọn ẹrú torí pé àwọn ẹrú àti ìlú àfọwọ́ fẹ́ lọ sọ wọ́n sá kúrò فإذا أخذوا ربك فلا تكلم أواخرهم أبي أواخرهم وقد أردت برامتي نتركه بشريعة في قومه يجب ثم قرأتم أبي أواخرهم bàbá wa ti ẹ lọ́wọ́ wa ìyá wa ti ẹ lọ́wọ́ wa ọ̀nà ìgbàgbẹ́ tí wọ́n tó ló gba ní ẹ̀ka ọ̀pá kọ́ lọ́mọ rẹ lẹ́rù ọ̀pá kọ́ ní bàbá ìyá rẹ lẹ́rù lórí àwọn ọmọ ẹgbẹ́ rẹ fún ọ̀pá rẹ òmìnira. níjọ́ tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ àmì àbáwọn nípa ìpínlẹ̀ àti àmì. ó sì ti ṣẹlẹ̀ púpọ̀ púpọ̀ níjì láti bá ti ṣe yẹn náà bá ti bá bá

lórí àdéhà àti nínú àti ìgbàgbọ́ ìyẹn ní káwọn wọn kájá kájá ọjọ́ tí ìlú wa tí wọ́n tẹ̀ kí máa tàkàrà àwọn yóò wá tí wọ́n tún tètè lórí ilé alágbàdo ìlàgbé lágbàdá kọ́ alágbàdo ìlú òru ìlàgbàdo ẹni alágbàdo ìlú. lẹ́kọ̀ọ́ bá ti tó oyún ẹ̀kọ́ tètè ẹ̀ka gbọ́gbọ̀n ọ̀gbọ̀n ẹ̀ka ológójì nílẹ̀ ẹ̀rọ ẹni tí wọ́n fẹ́lẹ́ kankan sámà ní sámà láti kúrọ́ láti láti àti àti ìdíje àti ìdíje àti ìdíje ilé rẹ̀ fẹ́ máa yà bẹ̀ fàyà àti fàyà. Wọ́n sọ pé ilé tó ga sí láyé tẹ́lẹ̀ tó lọ nà ẹ̀dá ilé ẹ̀kọ́ rẹ̀ kàkà ilé tó ga sí láyé tẹ́lẹ̀ tó lọ ilé tó ga sí láyé tẹ́lẹ̀ tó lọ wà. Abang ni katakan mula ni nanti tu ini yang ekstrim. Orang tu pun itu bukan sebab. Orang tu tahu kan kalau lagi sana, ni tu kita kita kita kita kita kita kita kita kita nígbà tí a jẹ́ àwọn áfíríkà tí a bá áfíríkà ọlọ́pàá tó máa nà wá áfíríkà tó kọ́ wá tẹ̀lé àwọn akọ̀lẹ́ ayé jẹ́jẹ́ báwọn ará ìyẹn mẹ́ta lọ pẹ̀lú tó ẹgbẹ́ ní ìdíje pọ̀ tó sáà lọ. gbogbo ẹgbẹ́ náà kékeré ìjà sí àtúnṣe láyé àtúnṣe ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún tí wọ́n máa kọ́ lè tẹ̀lé mọ́bí ni táwọn ọkọ̀ láyé kíkà ká gbégbégbé lórí wọ́n máa kọ́ ẹ̀dá pẹ̀lú náà ẹ̀dá rárá bẹ́ẹ̀ ẹ̀dọ̀. níbi tá a ti máa bẹ̀rẹ̀ pé bàtà náà sọ̀rọ̀ bá a ti sọ̀rọ̀ ló pe ní tọ́lá wà láti. Tí gbogbo èèyàn ti gbé ilé ìwé ìdílé ìdílé ìdílé ìdílé àbọ̀dé yóò àlàfà ilé rẹ̀ láti sọ̀rọ̀ bá a ti sọ̀rọ̀. Ó ní àlàfà bá a ti sọ̀rọ̀ ẹgbẹ́ tí ó ká ẹ̀yìn tí a ti tó ti ẹgbẹ́ tí ó bí wáyé ẹsẹ tọ́lẹ́tì wà lọ́wọ́ ilé ìjọba lọ́wọ́ tó ká sí ọ̀tọ́mọ́tọ́mọ́ ẹ ọ̀fẹ́ pípẹ́ wọ́n á wà ní tọ́lẹ́tì dáná bí wáyé láti ẹ̀ ẹ̀ máa tọ́kẹ́ mi sọ ìlera ara ọ̀tọ́mọ́tọ́mọ́ ìlera ẹ̀ka ẹ̀ka ìyá ọ̀tọ̀ kọ́ńtà tó ẹ̀ wá wò ó.

yóò mú ọjọ́ wọn. Débi àwọn ọ̀rọ̀ tí àwọn àti ọjọ́ wọn. Ànábi gbà kọ́ wọn lọ. àwọn wọn kọ́ fún yọ dá ah. eléyìí ti náà ti ṣe náà bá wà ojú wọn ní kọ ìwé olóòtú àti ká dábí àwọn àwọn sífìlà àwọn sífìlà ti nǹkan tó kẹ̀kẹ́ àti ìdílé ní àtúntà wà á lọ yíba yìí ó lọ níbi ní lọ níbi tọ́ka jù. wọn bá wọn kà ó bẹ́ẹ̀ fún nàìjíríà tí wọn bá tọ́ka jù wàhálà àgbà lórí kò sí náà bá nítorí mo ní ọgbà tó yà lọ. omi náà ti pọ̀ bá ti gbẹ bọ́ọ̀lù a ti ti lọ kò sí sẹ́yìn. Àwọn tá a máa ń lò táwọn ọmọ tí ìran wọn tó lówó. Àbá àwọn tó ń jẹ aláìní. Àwọn aláìní lọ́lọ́ kó owó sí lọ́dọ̀ tó máa ń jẹ. ẹ̀kọ́ ọ̀gá ilẹ̀ àtàlà ẹ̀rù bàtọ́ náà bá ti o tó ti gbé pẹ́tọ́ wọ́n ẹ̀ lù à ọkọ̀ dàdí ọkọ̀ dàdí àwọn ọmọdé tó ti náà bá ti o rẹ̀ àmọ̀ tó yẹ kẹ́ àmọ̀ tó lè yà gbogbo rẹ̀ lẹ́yìn tó lọ fún katakílà ọ̀sán tó wó lọ́sọ̀ kékeré káwọn akẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ wọ́n wo gbogbo báwọn ti tóbi lé owó kàkàkì ló wọlé rẹ akókèké mọ wọn wá mọ ìdí adákùnkà lórí àtúnkà lórí àtúnkà lórí àtúnkà náà tó ti kékeré àwọn ọmọ ọdún wa lọ́wọ́ wọn lò ó gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lápá Amẹ́ríkà ẹ̀ríkẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ti kó mẹ́tì jọ wọ́n ti múra wọn ti múra wọn láyé mẹ́tì mẹ́tì láti pàápàá ìbẹ̀rẹ̀ ti pọ̀. Amẹ́ríkà ti fi ìlànà tó lówó ni wọn. Bẹ́ẹ̀ bá wọn yóò wó yẹn gan. Ọ̀pọ̀lọpọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn ìjọ àti ìgbàgbọ́ rẹ̀ fún Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ ti káwọ̀ ọ̀rẹ́ Káwọ̀ àwọn ni padà láti ṣe bá ti wá sí kan àti bí ayé wọn náà ti bẹ̀rẹ̀ àti ìdílé wọn ti jáde bẹ́ẹ̀ ti jẹ́ láti ní wọn. àwọn ní wọn bá wọn lè lò wọn ní kọ́ òkú rẹ̀ lórí tó àti gbàgbọ́ lọ. eléyìí ti jẹ́ àwọn àti nínú àwọn àti wọn náà ní wọ́n á rí البخاري صحيح مسلم ابو هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يكثر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل مئة تسعة وتسعون ويقول كل رجل منهم لعلي أقوم على الذي أذنب أنا صلى الله عليه وسلم olùdíje àti àgbègbè títí tí ó lọ́wọ́ títí tí ó fi di àfihàn àpáta wúrà ńlá àpáta tó ìyàrá pé ìgbésẹ̀ àti àgbègbè bá ti gbódò wúrà ọ̀dà bíi ìgbà dájà lọ́dọ̀ ìgbà náà kó tó di àfihàn àpáta tó ńlá àwọn èèyàn wà máa ń dára lọ́wọ́ máa ń dára nílé.

ẹ̀kọ́ ti o pakai ekala apa? Ekala betul lah, ada apa cuma epi matikan, matikan, tahu yang dapat. Bang, yang tidak betul, ada. Ini lah, kita apa ada ini. Bahkan mimpi àwọn yẹn ti di ánú nínú nǹkan ní ọ̀yọ́ ìlú àyè láwọn àgbàdìgbà lókè ó nígbà ọ̀pẹ́ tó ti ẹ̀yà wọn àtẹ̀lẹ̀ fẹ́fẹ́ tọ́pẹ́ jọ kí ìgbà sílẹ̀ sí ọlọ́dà fún ọ̀pá rẹ̀. ẹ̀rí káwọn ọ̀pẹ́ tó tó àtọ̀ ẹ̀dẹ̀ máa tọ̀ ẹ̀dẹ̀ nàìjíríà òkú lórí bẹ́ẹ̀sì ibi sílẹ̀ sí máa àti èyí wa wọ́n lọ wá àti lórí bẹ́ẹ̀sì

إلينا سبيل على جنة القيامة وبليل لنا رحيم الإمام البخاري والقتال من في كتاب القتال من أوراق جنة القيامة وذاك إليه سيئون لرجال تعطوه إليه سيئون لذات جنة القيامة مثلا تجاهلنا إناث القيامة يوم القيامة يوم القيامة صلى الله عليه وسلم من حديث مسلم يتوارث لقد حسين ابن حسين رضي الله ابن حسين رضي الله عنه على الغفار قل أنا رسول الله صلى الله عليه وسلم ni kata orang orang surah. Anak ini kila si orang orang itu orang orang wajib apa berbakat dan biar. Anak ini kan, nak nak tahu mahal dan orang orang berbakat dan biar. Kita biar Jangan lórí àpẹẹrẹ mẹ́wàá anábìwá ti dárúkọ tẹ̀síà òkúra lẹ́yìn nípa ó tún dárúkọ àwọn tọ́lá èébì eléyìí tí wọ́n dáa bákan náà àjà àgbà ẹranko títí kọ́lọ́ ọ̀hún ìyọ̀ táwọn tí wọ́n máa bá wọn yàtọ̀ bákan náà àjà ní pàtàkì lọ́rọ̀ ìṣáǹtì ní

الأردن يمكنه الله وخصص في جزيرة العرب الأردن بأنفسها ولها لبلاد هناك ترتيبات قليلة وتكتب الدم والدكتور الجنوبي الذي يرسل فقاتل نبولا فقاتل نبوة قاتل نبوة على الأربعة ولا دم على الأربعة مثلا نبني وآخر ذلك ثلاثة وهنا نار في نار تخرج من اليمن إلى ثلاثة اليمن تخرج الناس إلى محشرهم يقع كافر لأن بطلب ربه وعجبه لما قال من القيام قلنا لك أولئك في أكيد التباع والعدالة 还可以嘛，还行。然后他也有成功，然后有年轻就事业有成嘛。那你看，一个哎，就是讲别人，我呢就讲其他讲别人，嘴巴讲好，好，好嘛，好听呀，好话讲好，然后我今天就，来做一个例子，来做一个事儿。我讲到我的弟弟，哎，哎，我觉得今天。 tọ́wọ́ akọ́jọ́ àwọn àjọ ìlànà àwọn kékeré lé lórí. torí ẹ gbogbo ilé ìdánilẹ́kọ̀ọ́ nínú àwọn apẹ̀rẹ̀ onídàájọ́ ìlànà ìdíjẹ̀jà yọjà ìdíjẹ̀jà adájọ́ alùpàtà òkúrọ̀ ìdúmọ̀ olùkọ́ rẹ̀. لكن المسيح وعيسى في الأمر على البركة

mahjujah, ada mahjujah. Kalau ini, Allah bisa ada ada wenya. Ini wajah kembali. Wajah Kalau kalau apa? Kalau ya tidak, tidak Ini Kalau apa, kalau bisa Ya Allah, begitu. gbogbo ọ̀dàdì gbogbo gbogbo àwọn àti àgbẹ̀jà àti màgbẹ̀jà oòrùn olùkú wọn ti gba gbogbo rẹ̀. ọwọ́ àbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ayẹyẹ àwọn ẹyẹ ni yóò fi òkú wọn ọlọ́dà tọ́lọ̀ ọba pẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọwọ́ àrò òjò máa òjò ìbùkún aláwọ̀ náà sára gbogbo nǹkan bẹ́ẹ̀ ni wọ́n wá ra atẹ́kọ̀ọ́ kan tó tóbi tó jọ atẹ́kọ̀ọ́ yìí ọlọ́wọ́ ń gba ẹ̀mí gbogbo oṣù tó bá tẹ̀sí láyé ọlọ́wọ́ ń gba ẹ̀mí gbogbo oṣù tó bá tẹ̀sí láyé àti gbogbo oṣù ẹnì kan ọ̀gá ẹni tẹ̀sí láyé máa àbàwọ̀ yàrá gbogbo àwọn èèyàn àwọn èèyàn rádà.

thì còn cái nó có là cái phụ đề đặt ra không có cả là cái đề đặt ra như là nhưng mà như là nó có cả là cái phụ đề đặt ra là một cái cái đề đặt ra là một tahan kerana ini. Kutu ini tidak ada kalau kerana tidak ada di dunia. Kemudian kata sebab kalau kerja kerja mungkin kalau ada orang ini orang itu mungkin dalam Kemudian tak lagi apa kota lain muslim. Kalau tak kuat, ini ọ̀rọ̀ àti ìjọ tó ń bá yẹn lọ́wọ́ àti ní wọ̀ ayé tó wá lọ. Bákan náà, ẹranko kan jà ẹranko yóò lọ sí àwọn ọ̀dọ́. Tọ́kọ̀ bá ti jọ nínú méjèèjì ìgbèjì náà. Ó lè jẹ́ fún ọ̀dọ́ ọ̀dọ́ níbi tí bí máa wọ̀ ẹranko yóò lọ jà. Ó lè jẹ́ fún ọ̀dọ́ ọ̀dọ́ itu adalah ń bá ti wá nípa títí máa wọ̀ ó ti parí o. ó ti parí o. ẹni tí òun lọ́wọ́ lọ́wọ́ ló ti àtúwé yìí kò sí májèlé ní ìdí òun lò. ìyẹn ní lọ abẹ níjọ pé ìṣẹjọ ìṣẹjọ níjọ pé tọ tọ bá ti gbàgbọ́ ẹ̀rọ ti gbàgbọ́ níjọ pé kò ní gbàgbọ́ tọ pé. ṣé ìbá wa fún bá lọ́jọ́ pé kí á ṣe é kò lè wúlò obìnrin náà wà ní ìlú. tọ ṣẹlẹ̀ báyìí lọ. Terima kasih.

ohun tá a fi tọ́ba tí a tẹ̀lé wa lórí. láwọn ẹranko kan jáde mau wa nínú rẹ̀. ẹranko yóò máa bá wọn sọ̀rọ̀ pé dáadáa àwọn èèyàn wọn àtẹ́lẹ́ tẹ́lẹ́ ní nítorí ọjọ́ pọ̀ lára nítorí ọjọ́ pọ̀ lára. ẹranko yìí yọjọ́ ẹni táwọn yìí láti kò yálẹ̀ dá nínú sọ pé ẹ ọlọ́dún yìí kò wá àti ọ̀sán sọ pé ìnáwó pẹ̀lú ẹ̀ẹ́dẹ̀ kò lóde àkọ́kọ́ àpẹẹrẹ àkọ́kọ́ àpẹẹrẹ ẹ̀ẹ́dẹ̀ ọ̀pọ̀ yọ وغيرها هي وقوة الثمرة وخروج الدابة عن الناس الضحى التي تدعى ويسعى إلى لها وأيهما ما كانت قبل صاحبتها فالأخرى على إثرها قريبا هي وقوة الثمرة Nínú bàbá tí ti máa wọ̀ àti títí àti ẹran ọjọ́ àwọn èèyàn sọ̀rọ̀. Èyí yóò wà bá tí wọ́n bá rí èdè. contributed or di dua ada yang sí ìrántí ọlọ́pàá àti kọjá tí wọ́n ti ń ṣe kìlọ̀ fáwọn èèyàn wọn nípa láti rí àtẹ́bí mọ̀ wá rí. Orí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá parí sọ láti rẹ̀ tó bá ti tẹ̀sẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn tó bá sọ láti bá lọ́dọ̀ mọ̀ á sì lọ́wọ́ bá wà ní ìwà ìwòsànlẹ̀ láti ọlọ́pàá ìjà àbúrò àwọn ọ̀sẹ̀ اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة nítorí títí nàdá. àwọn àti wá lára ti fi kìlọ̀ fún wa àwọn àti fi fi bọ́ lórí pé ìwọ̀n lè máa yẹ ẹ̀ka ìwé ẹja tọ́ka sí díẹ̀ nínú àwọn àti wá nípa àwọn ìwé ẹja nínú tó wá nípa àwọn ìwé wọ́n ní wọ́n ọ̀dọ́ òní wá lálẹ́ yọ wá lọ́dọ̀ lẹ́ni tó fi kí ọjọ́ ọ̀pá irun orí rẹ̀ ọ̀dà kí irun orí àwọn èèyàn kìíní. Òní ti á ti máa sọ. Irun tọ́jà ní ó máa ń yọ ọ́kì màlẹ̀. Irun ọ̀bẹ òun náà lọ. Tẹ̀sán ẹlẹ́yin tí kà ẹni tí ò lọ ọ̀dọ̀ Wọ́n ti kọ́ sí iwájú orí rẹ̀ káá bẹ̀rẹ̀. kafir kafarah gbogbo mùsùlùmí ọmọ yálà ẹ mọ wí ká àbẹ ẹ mọ wí ká ẹ bá ti dà ẹ ilé làwọn tó ti dà ẹ bá ti dà ẹ ní òfin ní fún wọn mẹ́rin ní àwọn ọ̀pẹ́ ìgbòho lóko ẹni ní ẹ̀rọ ẹni tí wọ́n rí rà ìròyìn nàìjà àti màmí nàìjà ìròyìn nàìjà òdòdó ẹ̀yẹ ní ìlọ tó ti lọ wọ́n ti kọ́ lágbára pé káfíìr. kí gbogbo òwúrọ̀ ọ̀sán nínú gbogbo òwúrọ̀ bàtà rẹ̀ kò sí ìlú ńlá tó ń yẹ ogójì ọjọ́ ní kàdúrà ṣùgbọ́n ìyá ti wà tó ọmọ ẹ̀kọ́ wọn láti máa dá àti alimẹ́jẹ. nítorí pé àwọn ẹ̀kọ́ ṣùgbọ́n àlùmọ̀dínà ilẹ̀ oòrùn mi lòkòlòkò lẹ́sẹ̀ ká lẹ́sẹ̀ nígbà tí a jẹ́ mímì sílẹ̀ oòrùn àwọn èèyàn wà á ṣùgbọ́n ìlú tó ń ta kúrò ní nàìjíríà àwọn náà ti gbogbo ẹni bá fẹ́ kékeré àti àná tó bá fẹ́ kúrò ní nàìjíríà ní mímì sílẹ̀ bá fẹ́ kúrò ní nàìjíríà àwọn náà àtàwọn àtàwọn àwọn jáde kúrò gbogbo mùsùlùmí tó bá ti ṣe ká ìbẹ̀rẹ̀ kúrò tó gbà ní àtúntò ti bẹ̀rẹ̀ jáde jáde ọlọ́wọ́ bọ́ọ̀là yọ sọ yọ gbà kó lọ́wọ́ àbúrò rẹ̀. ẹ̀rí tẹ̀jà yọ lọ sí ìbúwọ́ wọn sí ìbúyọ́ wọn yọ lọ sí àríwá yóò tún lọ sí gúúsù àlọ́gbọ́dọ̀ tó ń péré ní láyé. ọ̀tún alákọ̀ọ́ lọ́dà ìtẹ́jú ọdún ọjọ́ ẹlẹ́kẹ̀ lọ́dà ìtẹ́jú ọdún kan ọjọ́ kẹta yóò kún yóò kún ọdún kẹyà lọ́wọ́ ọjọ́ àkọ́kọ́ kún ọdún parí lọ́wọ́ lọ́dà ìtẹ́jú ọdún ọjọ́ ẹlẹ́kẹ̀ tí ó kún ọdún parí lọ́wọ́ lọ́dà ìtẹ́jú ọdún ọjọ́ ẹlẹ́kẹta yóò kún ọdún parí lọ́wọ́ lọ́dà ìtẹ́jú ọdún lẹ́yìn ọjọ́ kẹta المسلمة طبعا أنا أجدع أجدع أجدع تقول أن الصلاة ولا معقول الصلاة يقول له حتى تقول صلاتها حتى تقول صلاتها حتى تقول صلاتها تقول صلاتها مرضية واحدة nanti kita sebelas maaf bolehlah sejauh jadi motor habis motor untuk nama atau sebelas dia pergi sebelas atau itu si mama atau itu si mama atau kita kita tak jalan lagi itu si mama itu tak jalan kita bawa jalan mana atau itu si mama sudah kita dah jalan ke bangkok atau itu si mama itu si kita sebelas kita itu tu dua nama Jadi jalan sọ ní ìgbà tí kẹ̀kẹ́ àti àkọ́kọ́ di àkọ́kọ́ sọ̀tọ̀ kalẹ̀ yọ sọ̀tọ̀ kalẹ̀ níbi dáńpẹ̀ ní alùpùpù ní àpáwọ̀ alájí àwọn mọ̀nà ti gbogbo tó àwọn àwọn jáde lọ́ba. àwọn èèyàn wọ́n ta lọ lọ́wọ́ wọ́n ta lọ lórí àwọn. lọ́dọ̀ ìjọba bá wọn kọ̀ láyé àwọn ìyàwó ní àwọn ìyàwó ní àgbàlá wọn sáré lọ bá dẹjà nínú wọn ní ẹgbẹ̀rún lọnà àtọ wọn lọ bá. dẹjà báwo ló ti máa jára lọ àti gbogbo òun lọ́wọ́ wọn ní ìyá rẹ lọgbà ẹgbẹ́ tó ń bọ̀ kí ìdí ti tẹ bẹ́ẹ̀ náà wọn gbọ́dọ̀. dàgbà onídìrí máa fi táwọn èèyàn táwọn kẹfẹ rí fún sọmọ kọrọ yóò sọ fún ìyá kọ bẹ̀rẹ̀ sí yọ àwọn àgbéjáde tó sì máa yọ yóò sọ fún ẹran tó ti kẹ sí ìwà lára yóò sì kọ́ máa wa tó sì máa kọ́. àwọn ìdájọ́ bá láwọn ọ̀gá gbọ́ yóò máa ti àlè fún wa oní àti ní abẹ́rẹ́ máa ń bọ́ ọ́ lórí ìdíyẹ́nsà ọ̀kan déyìn olórí náà ní mo lè fún mi èkejì déyìn olórí náà ní kéde náà ní jó anábìsọ̀ bàbá àdìsọ́ náà olùkẹ́ ẹ̀ka fúnra pàdé omi abẹ́rẹ́ máa ń bọ́ ọ́ lórí náà olùkẹ́ ẹ̀ lọ ìdánilẹ́ lọ ilé ìgbàlagbà. alábìyẹ wọn ló ti kún lélẹ̀ torí ẹ orí fèrèsé nǹkan àdájá ni ó pé nínú orí fèrèsé lọ́pàá yìí lọ́pàá yìí kò ti ṣe pé ìwà ti gbà fọ́nà lọ àwọn ọgbà òmìnira tó fi lọ́pàá yìí lọ kó ọ̀gá ni ó ti ká yọ wá sí ẹgbẹ́ àti ìdílé pa àwọn àgbà lórí lọ́pàá orí kàdà àgbà ọ̀pọ̀lọpọ̀ àkọlà. Nínú àwọn àpẹẹrẹ, kò sáà ti di àtúnṣe àyíká ọmọ Mọ́ríà àlejò tẹ́lẹ̀. Ìgbàgbọ́ wa ti fi wọ̀. Ìgbàgbọ́ yìí ọ̀pọ̀lọ̀ ní kẹ́ ó ti ọ̀pọ̀lọ̀ sí ẹ̀mí ti fà ọ̀nàdàbẹ̀ ní káwọn. Ìwádìí ti fi ti àwọn sáfìkì o. Ṣé àwọn báwọn sáfìkì gbà kó pé ẹlẹ́bẹ̀ẹ́ yìí ló dé lọ́ba dé yóò borí ní àwọn yóò fi fi táwọn ní fi táwọn ti lọ́jà àti pípa náà la yóò ẹgbẹ́ ọmọ kọ́ ṣe gbàgbé lórí bá dé lálẹ́ ìgbó lórí tó ojú wa ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ lórí ليس في الغاية على علم ثلاث المنهي ليس في الغاية على علم ثلاث من سورة النساء آية أخرى إني أخرج أخرج ẹni tí bàbá àgbà yìí lọ sí wa tí wọ́n ń ta ní wọ́n wọ́n gbọ́dọ̀ wá sí ìdá nínú súrà tó nìta súrà tó nìta súrà tẹ̀. Tọ́ ọlọ́ni wọ́n yẹ́ mi ní àti ìdá إلا من النبي قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا قال من أهل Mengikuti ajaran ini orang ada tahun di ini. Ya Allah, tapi tetap doa. yang kita mereka berada ajarati. Wajah yang tiro berada dari lapor. Kau bilang topik kata dia itu. Kata dia itu. Kalau kita berkata, Rasulullah قل إلا تؤمنن به وإن من أهل الكتاب وإن من أهل الكتاب أنظر أهل الكتاب وذلك من أهل الكتاب إلا ليؤمنن به أي أتقدم اليوم أن عيسى قوم بالدين وقيل فتدبر النبي عيسى عليه السلام kalau yang dilarang. Wajib min ahli tiga, usia tiga lima orang ahli tiga. Illa yuminan nyakin, ayat itu cikwilo, wajib bisa kok. Kalau yang dilarang. Rauhnya, ayat itu cikwilo, wajib bisa kok. máa fẹ́ kí ìjọ fẹ́ sí ìlọ́nà fẹ́ sọ nínú ọ̀gá yóò pàtàkì àgbà. الله عليه ó dùn ó wá jẹ́ pẹ̀lú nàìjíríà ìní ọ̀bá bá yìí pa torí kò sí ẹni tó lọ sí bá nàìjíríà kan yóò ṣe é ti bẹ̀rẹ̀ bá nàìjíríà wọn nàìjíríà náà ṣe é ti bẹ̀rẹ̀ sí ọlọ́run tí bá ti bẹ̀rẹ̀ ya da masu gagara da ke zara ta fa da jaji ya ji da masu da wasu ha dalkarne Allah ya da ohun ni agbára àti àti tí ọ̀dà máa àwọn ya ń gbé dọ̀rọ̀ máa dùn nígbà táwọn ẹni tó ṣílẹ̀ sí wọn tí wọ́n jẹ́ sùn wọn fún ọgbọ́n pàmì wípé yá ń gbé dọ̀rọ̀ láti bàjẹ́ wọn jẹ́ lókè pẹ̀lú ẹ bá wa wá tí ó di wọn lọ́nà àtijọ́ lọ. Olúwa ní àbúrò ní ìlú bàbá pàtàkì. Àwọn akọni ní ńláńlá ẹ bá wọn jọ. Àwọn èèyàn lọ, wọ́n á rí àwọn fẹ́ fi lówó ọ̀yà kó ti wọn lọ́dún kan lọ́dún tó dá tọ́lọ̀ kó ti dà sí ti àǹtọ̀ká ẹ̀dídìí owó. Àmì lè àwọn olùtọ́ ẹ̀ gbogbo wọn wá lọ́kàtà ẹ bá wá àwọn akọ ọdún ńláńláńláńláńláńlá wọ́n ti lọ wá àwọn àyíká. bàtà wá wá wá wọ́n ní ibi tí àwọn ẹ̀yà gbèjà àti pásítà ń gbàgbé jáde ó jẹ́ àwọn àlàfo gbàgbé pẹ̀lú àwọn àpàtàkà méjì. lókọ̀ ní ìwà sí àwọn ẹ̀rọ ńláńlá ńláńlá ńláńlá ọwọ́ àti òun ó tò wọ́n lera ó tò wọ́n sí ẹ̀dá ó fi dí ọ̀nà tí lágbèjà ti máa gbèjà pàjáde ó ti láti kàlẹ̀ lókè. ẹ̀yin rẹ̀ wọ́n á ní kí wọ́n kò ja iná wọ́n kò ja iná táwọn ará rẹ̀ ní ìgbà tí iná tí o lọ kẹ́ wọ́n á ní kí wọ́n mọ̀ lọ́wọ́ kí wọ́n rọ̀ dàbí àwọn ńláńlá tó ti tò yẹn lórí wọ́n kọ́ dàbí lórí kí wọ́n máa tò lódà òtí ìyẹn bá gbé ọmọ rẹ̀ lókè ní àkàkọ́ tó ìfọ̀nà ọ̀yà gbígbà mati tidak bisa dimiliki. Tidak terlalu. Subhan. Sulpane sebab imam itu. Awalnya tidak mati lalu cuma mati jadi. Apa jadi kita? Mengkek, mengkek, mengkek. Semati jadi kalau tidak. Semati jadi kalau tidak. Itu itu tuh. Itu tuh kalau itu tidak tó sábà wá sí wọn máa tú wá láti gbogbo àyè lọ́pàá wọn máa rọ́dà wá sí kálẹ̀ níbi tí wọ́n pọ̀ jù wọ́n ní wọ́n dé ọ̀hún yọ̀rọ̀ tó tọ́balẹ̀ tọ́balẹ̀ lé tọ́balẹ̀ ọbẹ̀ náà ní sóríà ṣe agbọ̀nmọ̀lọ́ pé ìgbà wọn ìgbà wọn ti dàgbà lé nìyẹn ní ti mẹ́tẹ̀ẹ̀kọ́ wọ́n nígbà tí wọ́n yá síjọ màbí lọ tí wọ́n á tẹ ẹnìkọ́ omi ti bẹ nínú odò yẹn wọ́n sì mú gbẹ débi pé nígbà táwọn fẹ́ǹsì ní bàbá ń bọ̀ wọ́n ní omi ti wà ń fi ìlà yẹn ìdáhùn ni gbogbo tó bá bá wá ti lọ tó pàtí jẹ pé pàtí jẹ pé pàtí. ìwọ̀n ẹlẹ́bẹ̀ẹ́ yìí ló tún máa ń sọ pé a ah, ọjà tó lè fi pọ̀ àwọn eléyìí lẹ́yìn ìtajà náà. ìwà àtàwọn tó ní ìyẹn máa ká lọ sí òkè ọkọ òwò. lẹ́yìn tí wọ́n ti bàjẹ́ náà lọ́lọ́ yẹn lẹ́yìn ìdáwà náà wà pa wọn. lọ́wọ́ bá pa wọn lọ́wọ́ náà gba àgbàdo. òkú tètè wọn kọ́lẹ̀ lọ́wọ́ gba àgbàdo lọ́wọ́ máa rìn lọ́wọ́ àpò. lọ́ lè jẹba. bákan náà nínú àmì ìgbéga kìí ilé tó kú lálẹ́ òun náà ní pé ọlọ́run ẹ̀dá wa ní ìgbà tó bá ti gbé gbogbo àwọn ẹlẹ́yìn àwọn ọmọnìyàn àwọn ọmọnìyàn bá ti kú náà àwọn ẹni tó wà lẹ́yìn àwọn ẹni tó àwọn ẹni tó yẹn ló kù yẹ ní tó kú yẹ yẹ wọ́n sì jẹ́ ní tí òun ní làákà àti làákà rẹ̀. يعني أنا أكثر من خفة الطير وأحداثها مبين لا خير في تنفس قد مدى تحدث أمر الدنيا أمر الدنيا هو الثلاثة وفي قوي بعد كم من قوي وما أنت بعد بعد kíkẹ́ bá wọn tẹ̀lé ọkùnrin wa yóò máa ti obìnrin má lẹ̀ bẹ́ẹ̀ ni máa ń dáwọ́ kó tó máa bá gbà pé yóò máa ti obìnrin má lẹ̀ lójú àwọn èèyàn mi wọ́n máa wọ̀ ọ́ ní ìtàkùn ó ní ìdíje tó bá ká àwọn ọmọ bóyá kíkà ẹ̀ ń lé dúró lórí ìdíje tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ torí láyé náà kíkà ẹ̀ ń ọlọ́dà ọjọ́ báyìí rẹ̀ lọ́dọ̀ wa. Ìdájọ́ ti pọ̀ ní ká ebi gbé àwọn tí ti bàjẹ́ ká láti. Lọ́pọ̀ ìwé ẹranko ní wọ́n dà ní. Lọ́pọ̀lọpọ̀ àwọn ìdílé ayé àwọn ọ̀gá pọ̀ ní àtijọ́. Ìka máa bó mi lè ṣe ní ká máa ń dẹ́kọ̀ wa. Ọkọ̀ tí ọmọ èèyàn ṣe ń tẹ́tì ilẹ̀ bá dá sí kọ́ máa dá kọ́ máa bọ́ sọ̀rọ̀ ọ̀làdìbò ìgbésẹ̀ ọ̀gbọ́n wọn ní ògbóró tàbí kọjá yìí. Àti ìdí ń bẹ lọ́wọ́ àwọn ilẹ̀ nígbà náà jọ pọ̀. Lọ́wọ́ máa wa, lọ́wọ́ máa mú wa lórí ẹrú. Ìjànìwọ̀n tó dùn yóò máa mú wa mọ́yà ṣètò àwọn ìjọ tí wọ́n ní gbogbo ìgbà. Ẹ dáhùn. Ó ní à kí ló tún fẹ́ ká jọ gbà? Lọ́wọ́ àwọn aláìsàn ni wọ́n máa bọ̀ ní wọ́n máa bọ̀ pẹ̀lú. Àwọn èèyàn aládàáda báyìí orí wọn ti gbé ìdàgbé ọlọ́run ti wà ní ìgbà kan fi abẹ́rẹ́ kí ìwọ ọ̀hún. gbogbo pátá wọ́n dà ní tòṣèlè pé ọkú ọkú dà sílẹ̀ pàdánù kótó wa ti kọ́ lọ́wọ́ fún màlẹ́kà ó tún fún adẹ́kọ̀ọ́ ìgbésí ìwò tí gbogbo tó kú yọ àti fún ìṣòro. àgbọ̀dọ̀ gbàgbọ́ ìgbé lábẹ́ ìpá àpapọ̀ tó gbèsè àpèlè àpapọ̀ pàpà ìsìlá. nínú àpapọ̀ òtúnà ní pé gbogbo ẹni tó bá ń bẹ nílé ayé ní ìdílé ayé wọ́n yá sọ́wọ́n ní wọ́n gbé bí àwọn láìka àbí ilẹ̀ ní wọ́n gbé gẹ́gẹ́ bí àbájáde àbáwọn أكثر من ملك كلا ولا ملك ولا نبي يعيش دائما أبدا صدق لما بلالا قد حقق يوم البلالا أدب المؤمنين يوم البلالا كالقوم يوم القيامة لوريا أقول لك أقول لك bàbá oníkú ọ̀pọ̀ níbi ìyá oníkú rárá oníwájú ayé ọmọ mọ́kùnmá yóò fi lè mú ọ̀nìbí olùlọ́sẹ̀ láàárín pàtó lò gbogbo ẹni pátá lọ́sọ̀ kú náà bá jẹ́ ìsọ̀fà àti ìsọ̀fà àti àti ìsọ̀fà ó ní ìnáka méjì tó wọ́n ti ná ọ̀hún méjì.

lórí rẹ̀ lágbà pẹ̀lú gbogbo àná. Nínú kọ́ọ̀pù àkọ́kọ́ pípín bẹ́ẹ̀ èyí kọ́ lọ gbóògùn ní ìjẹ́. Ẹ máa kókò lókùn sí orí ẹ̀. Wọ́n máa ń tóògùn fún ọ̀fẹ́ kù. Èyí nínú kọ́ọ̀pù àkọ́kọ́ pípín bẹ́ẹ̀ ní ẹ̀rọ akẹ́kẹ́ yẹn ti fi agbára tàbí ẹ̀rọ ti takò láyé ọ̀gá ti jẹ́ pé wọ́n làwọn pẹ̀lú ọkọ̀ fi yẹn jẹ lálọ́pẹ́. Egbòkè kò sí gánà jẹ tó gánà sára rẹ jẹ kí wọn sára rẹ jẹ tó ẹ má kọ́ ọ̀rọ̀ kúkú táwa yó lọ́dọ̀ náà tó ọ̀rọ̀ kíkú máa wá nílẹ̀ wá láti kó kú ẹ̀ka ti kẹ́kọ̀ọ́ wà wá fún wa o ìgbésọ̀ tó tó kú bẹ́ẹ̀ o ẹ̀ ẹ̀ bí a sọ fún gbéra ní kọ́nà lè fún ọmọ ẹ̀jẹ̀ má tó ọ̀sẹ̀ ọ̀fẹ́ fún kí a kẹ́ ká sọ pé ẹ̀ ẹ̀ ní rẹ́díìtì láti láti rádà rádà ọ ọ wà sílé ìwà ó gbọ́dọ̀ wọ́n tó àbọ̀rọ̀ wọ́n ti gbogbo ó ti lọ ká kẹ́kẹ́lẹ́ wọ́n ti kẹ́kẹ́ wọ́n gbọ́dọ̀ wọ́n tó wọ́n ó fi ta wọ́n rẹ̀ ó bá ta kẹ́kẹ́ lọ́ ta wọ́n rẹ̀. ẹ ẹ gbọ́dọ̀ láìpẹ́ láìpẹ́ ó ti pẹ́ pẹ́lẹ́ ká pọ̀ láti. ẹ bẹ́ẹ̀ ni ẹ ẹ èyí tó kún torí pápá túmọ̀ bàbá túmọ̀ bàbá níjọ́ tó bá dé ọba àlòkì máa dé. tọ́ àtúrà nǹkan wá bákan náà agbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọ́run yẹn lẹ́dàá sọ fún gbogbo ìjọba náà pa olùlọ́sẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ́gbọ́n ní ìdílé àgbàdo òǹtọ́rọ ọlọ́pàá àkójọ ọlọ́pàá. lọ́dọ̀ wá wá kí ẹni tó ní ẹ̀ẹ́dẹ́gbò ní rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbò ní rẹ̀. àwọn kẹ́ẹ̀mí wọ́n gbọ́dọ̀ kù nínú gbàgbà púpọ̀ nínú gbàgbà yorùbá ọlọ́run bá wọn ọba ẹ̀ẹ́dẹ́gbìlẹ̀ nínú gbàgbà púpọ̀ ọlọ́run lẹ́dá ìdánidé olùkú lásìkò tọ́jọ́ rẹ̀ tọ́jọ́ rẹ̀ bá pín ọjọ́ba ọjọ́ba ọlọ́mọ tọ́jọ́ ẹ̀fẹ̀ tọ́jọ́ kú rẹ̀ bá pín ọlọ́ rẹ̀. ẹ̀rọ pé jọ́mọ ẹni ní sáǹpù onítọ́ba tó pẹ́ ṣẹ́gẹ́tì bá àti ìpínlẹ̀ máa wá nígbà. Gbogbo ìdílé rẹ̀ bá ti ṣe ìpínlẹ̀ máa bá ti títí wá sí ìgbòlọ́ wa. Olówó kojú ọ̀rọ̀ kojú ọ̀rọ̀ ńlá kojú ọ̀rọ̀ ńlá kojú ọkọ̀ lè lọ rẹ̀ mẹ́lẹ̀. Adúlú lé lórí kò ló ẹ máa ṣe lọ. Ẹ fà yẹ kẹ̀kẹ́ lórí kò lórí yá. Yọ̀bọ̀ pọ̀lọpọ̀ kọ́kọ́ tó lókun lọ́wọ́ lórí ń bàjẹ́. Àpò lè jọ àwọn olówó jẹun tí màá ti bẹ̀rẹ̀ ti kọ́ sanwó ọdún kan ẹ lápẹ́ kájẹ́. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti ṣẹlẹ̀ ṣé kẹta àwọn arúgbó máa ń dáná. torí ẹ àlèmá kò tẹ̀lé àtàwọn mélòó bá ti ti jáde. ابن عمر رضي الله عنه واني انا صلى الله عليه وسلم ọkọ̀ wá ẹgbẹ́ أو أن يكون في الدنيا كأنك غريب أو عابر سبيل ما بك اليوم يأتي àti àdìdàdì máa ń tẹ̀lé ayé jáàkì àbáyọ̀dà. Ibn Umar gbàgbọ́ kọ̀rọ̀ ilé oní àwọn máa ń fi wá àdìbáwọ̀ ṣùgbọ́n ìdá àti إذا نفحت فلا تنتظر المساء وقل من صحتك لمرضك ومن حياتك لموتك أتكلم طلبة منك اليوم لما لا فما يقول يوم الله gbogbo ẹni jẹ́nu sílẹ̀ bá ti máa bá láyé fọ́nmọ́ rẹ̀ ti pé ilé oṣù bọ̀ láyé. Máa mú nínú ìgbà tó wọ́n ní àlàáfíà nǹkan tí ó ti ma la ọ láǹfààní nígbà tó bá ń ta rẹ̀. Máa mú nínú ìtẹ̀lé rẹ̀ ní tí ó ti ọ láǹfààní lẹ́yìn ìgbà tó bá. Gbàtí ọ̀rẹ́ ti dùn àwọn máa tọ́ bọ́rọ̀ àtàlẹ́ tó ní máa gbé ilé ayé bí a ti àlejò àlejò nílé àlejò wọlé ní tó gbé wọlé lọ́pọ̀. ìgbìmọ̀ ti sòkòtò tí wọ́n sòkòtò tí wọ́n sọ tí ò ní ìṣe pẹ̀lú tó pé wọ́n lọ ẹ̀rẹ̀ bá bẹ̀. àlejò yìí òní máa tẹ̀lé bí ọmọ nílẹ̀ òní máa tẹ̀lé bí ọmọ nílẹ̀ wọ́n máa tún fi bí èsì wá gbẹdẹ sọkọ tàbí ọlọ́pàá dára ìdá tẹ bá dára ìdá tẹ bẹ fọ àwọn olórí rẹ lẹwà òun sílẹ̀ ẹ tó bá lè tẹ̀lé máa gbèsè ayé bí àbẹ̀jù. Tó bá jẹ́ máa máa gbèsè ayé bí àbẹ̀jù. Ìtọ́nà ọ̀gá fẹ́ kára bàbá wọn rẹ̀. Èdè yóò wúlò fún alẹ́ rẹ̀ kù wá bàbá wọn tó. Ṣùgbọ́n tí wọ́n ṣẹlẹ̀ ní pẹ́ẹ́sà ká gbèsè ayé bí àbára wa má tètè àjókòó tẹ̀tẹ̀rẹ̀ nígbà tó ti pé ọmọ wa bí ìníwá èdè kò ní ìlànà. Thank mo ní gàdí jẹnara àti òtẹ́ẹ̀lì láti tó bá wọ̀ lọ́wọ́ gbogbo ìlú ìjọba tẹ́tà ìjọba tẹ́tà ọwọ́ adé ọ̀fẹ́ sanwó nǹkan. lọ́sí kọ́ wọ́n kọ́ òtẹ́ẹ̀lì kalẹ̀ náà tó lẹ́jọ́ wà àtàwọn ọ̀gá àwọn àdìpọ̀ àkẹ́kẹ́ ọwọ́ alákẹ́kẹ́ jọ ìjọba ẹ báyìí báyìí bọ́ọ̀lù láti àgbẹ̀ máa ni. sí ọdún máa ń tì ẹgbẹ̀gbà yàrá kó tó ń jọ ṣé títì ìyàlẹ̀ máa ṣe nígbà tó ń jẹ ìgbà ìrọ̀ ọ̀pá ìṣòro bá dé ti tó bẹ́ẹ̀ lè ṣùgbọ́n ọmọ tó kọ́ fẹ́ gbà jẹun àárọ̀ láti láti kọ́ wọn kọ́ ọ̀hún àlejò tẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba tí yọba ti dọ̀tí kan lọ wọ́n lọ́wọ́ àtẹ̀jẹ̀ bẹ́ẹ̀ nítorí kọ́ máa dọ̀tí kó máa fi àyè wọ́n wọ́n wá wá sí. tó àgbèjì ẹ̀ bá dé lọ́lọ́lọ́ parapara tó kún lẹ́sẹ̀ ọwọ́ tó díẹ̀ náà ẹrù àgbèjì ẹ̀ ti pọ̀ àlejò àwọn máa lọ àwọn àti dáná ọ̀dọ́ tó fi ẹgbẹ̀rún lórí kí wọ́n wá ara jà lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni arìnrìn àjò arìnrìn àjò ti bẹ̀rù ìfura náà wà. Tó bá ti bẹ́ẹ̀ náà arìnrìn àjò èèyàn ní púpọ̀ káàkiri àwọn ọ̀rọ̀. Gbàgbà ń ti fi ọmọ ẹgbẹ́ ayé làwà. Ilé wa làwà wà. Ẹ̀ka tó máa dá bàtà orí la mú wọlé ayé àti ìtẹ̀tẹ̀. Òkè orí ló gbé wọn lórí ló fi wọlé èyí tẹsẹ̀ jókòó rẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ògbélé àti àti sọ́nà pé ká máa ṣe lórí ká tàbí ara. Ìjẹ́jú ká kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀. Bákan náà, nínú kàtó ti ẹ̀ bá gbà, ó lè rẹ̀ ní bábá ti máa tóbi Á ní ipa tó ń tó ní agbára pọ̀. Lójoojúmọ́ yóò ní pọ̀. Lónìí títí tirẹ̀ tó jẹ́ ọjọ́ kẹwàá nínú sọ̀rọ̀bí ọ̀nà ìnáwó ìdíra ọdún kọfẹ́tìrì láti ìgbà tí mo ti dáyé lọ́dún àwọn adáadáa tí mo fẹ́ máa fi kọ́lá fún dáadáa àìdáadáa tí mo fẹ́. kí ni ilé ìgbà tó tó fún wa lọ́dún ọ̀sẹ̀ kaba dáadáa ọ̀sẹ̀ kaba dáadáa. la la ìjọba lábẹ́ ìdájà ọ̀sẹ̀ ìjọba lábẹ́ ìdájà ọ̀sẹ̀ ìjọba lábẹ́ ìdájà èmi náà wàá tẹ̀wé tó ta fẹ́ẹ̀dá ọgbọ́n lónìí àbílà. ìsúnmọ́ sí èsì dáadáa tí mo ní mo ṣe ǹjẹ́ mo ṣe ń tó lọ́tọ̀ àbí nítorí àmì nítorí bá tó torí kàmí ọ̀dọ́ àti ìjọba lábẹ́ ìdájà. ìwọ̀n àwọn ọ̀gbẹ́ dáadáa dáadáa ilé ọ̀gá nílọ̀pọ̀ ọ̀nà mẹ́wàá. lórí bá ti tẹ́tẹ́ lọ́pọ̀ ọ̀nà mẹ́wàá títí dáadáa lọ́pọ̀ jẹ̀ dáadáa àbá ìjà lọ́pọ̀ jẹ̀ dáadáa tí èsì máa lọ dé bá. gbogbo eléyìí pàtàkì èmi gbà bẹ́ẹ̀ ti sọ ẹ̀ta wọ́pọ̀ ẹ̀ta provision báwọn ọjà lọ́wọ́ ti ti pọ̀ tó ń bá mo fẹ́ kọ́ ẹ̀ lórí kẹ́ni pé iṣẹ́ ìrajà iṣẹ́ ìrajà tẹ́tẹ́ àbẹ́ẹ̀dẹ̀ ìjẹ́kúpọ̀ dáadáa àdéhùn wa àmọ́ làwọn ọ̀lẹ́ tó bá kó lè máa mọ lórí rẹ láì kọ́ lẹ̀ tó àlà fẹ́ lè ní kọ́ ọ́ lẹ̀ àwọn tó bá kọ́ kà sí bá fẹ́ wọ́n náà máa ń wó lálẹ́ kù wọ́n máa ń lọ sọ̀kọ̀ ọ́bì ọ̀gá ọ̀hán òní láti mọ ọ̀gá ọ̀gá ọ̀gá èyí lè ṣe kí òkú láti tó tó tó tó tó lọ́wọ́ àwọn olówó sẹ́ni ilé wọn ní abẹ́ni ṣé iṣẹ́ wọn fẹ́ gbé wa wà lẹ́yìn àbíkẹ́ àkọ́lé. العظيم Kọ́kọ́ sọ kọ́kọ́ máa jẹ pé ẹ ọ̀ ń dùn pé mo wá jẹ ẹ ọ̀bìnrin jẹ ọ̀ ń dùn promotion ẹ ọ̀bìnrin promotion ilé tí mo tẹ̀lé quality ìjẹ̀lá ti jẹ ẹ jíjà tí mo lò náà ó yẹ ká má kò jẹ kábàlẹ̀ tó lè yẹ ká ẹ gbogbo ilé ayé yẹn láti pa ayé. Kò sínú pé àwọn ẹgbẹ́ yẹn máa ń ṣe lọ́jọ́ ọ̀la ọmọdé tó àwọn àti lọ́la ní ìpín.

لا تلهكم أموال ولا أولادكم عن ذكر الله ومن يجمع ذلك فأولئك هم الخاسرون أي الغابون أو أن تبدع الجنة أو أن مكانك فما تكون بعد بعد من الله يقول أدوما ولم يعمل الله فللدين من الجنة ẹ̀yẹ mẹ́tẹ̀ẹ̀dẹ́ ọ̀fẹ́ nípa àtẹ̀fẹ́ ní ẹjọ́ sọ. Tọ́ ọlọ́wọ́ á ti fi hàn wá o tí àwọn kèfèrè nínú ọ̀pọ̀lọpọ̀ wa tí kú bá dé wọ́n máa sọ̀rọ̀ sọ́kọ́lọ́ ọ̀gá kọ́tà wọn. Á ìjà wọn ti fi ní ìyọ́ kọjá sọ lẹ́sìn á ìgbà ìgbà ìgbà. Tọ́ ọ̀gbìn tẹ́lẹ̀ ọlọ́run wá níta lọ́pàá rẹ̀. Gbogbo ọjọ́ tí lọ mọ́ wa lọ́wọ́ yìí, kò ní mọ̀ àkọ́kọ́ ìjọ tí bá ní. Ó rí kó fi àkójọ àtìkò rẹ̀ dáadáa. Kíkú bá dé ọmọ wa kódà tó ti fẹ́jọ àyà ni wọ́n mọ̀ tó ti. Rákà ló fẹ́ tó ti kú. Ó dàbí kí ẹnìkan máa ti ìjọba rẹ̀. Wọ́n sọ pé ọdún márùn-ún ló ti lóbi ìjọba rẹ̀. Ó fi ìbàlẹ̀ lẹ̀ fẹ́ lóbi ó ti wá gba ní kó wọ́n kó nǹkan báyìí kó nǹkan báyìí kó nǹkan báyìí kó nǹkan báyìí lọ́kọ̀ àwọn ọmọ ọlẹ́rọ ọ̀pọ̀ ọdún mi ọdún mi ọdún kẹta ọdún kẹrin àbọ̀ wọ́n ti lè ní tó bá ti sọ ọdún márùn-ún ṣáyé ọ̀rọ̀ àgbógbó dáa tó ọdún mẹ́rin àbọ̀ oṣù mẹ́fà tó fi ìdílé àá dájọ́ fi àjọ fi ìrọ̀lá. wá sí ìgbógun gbèsè ayé rẹ̀ ti di ọmọ lọ àwọn àtọ̀tọ̀lọ̀ pé ìtẹ́jú tẹ́tẹ̀tẹ̀tà ẹgbẹ́ yìí tẹ́tẹ̀tẹ̀tọ̀lọ̀ mọ̀ tó ló dáadáa tó ló dáadáa àdébí tó wà àtẹ̀lẹ̀ ojoojúmọ́ ayé mùsùlùmí yọ máa ti sàrà fún oríkèé rẹ̀ kọ̀ nínú tí yóò di ọlọ́run àjọ kẹta ìyá oríkèé láti ti wẹ̀ lára ọgbọ́n mẹ́ta àti ọgọ́ta. Sàrà àti ìrìn àti ìlà. Ànágbá, ìjẹ̀dágbọ́, bí a ti ń ní akíkúlé, ó ti pọ̀ ebi bàbá rẹ̀ ti mẹ́ta. Ẹlẹ́ni máa bá wa kéku. Ó ní kákéku. Èyí bá ti rákà ní ìgbàlá tó gbọ́ ha. Yóò ti kó pẹ̀lú ìtàlá àwọn àgbègbè orí jẹ̀yìn. الكتاب والمساحة والثلاث المحامين نعم كما في أرى قال هذا الكلام أعقاب الله الحياة طبعا هو سنة كان يتوقع تجاه ولن يتوقع تجاه يقول أنا أشعر كيف يقول سواء في سبعة وعلى lọ́n fara dálẹ̀ láti ìjẹ̀dọ̀ ọba kúrò pé ó wù ó lè wù ó. sọ ìwọ ló ti kọ́kọ́ sánà kalẹ̀ ó kù ní ìlú méjì ó kù lórí sínú àtàkùn mọ̀ọ́ wá àbí ẹnì kan kúrò orí ti lágbájá sí ẹ̀kẹ́ níṣàlù yóò wù ó lè di kàláyé kàláyé wọ́n tún dá pọ̀ lọ. tọ́ àbẹ́ máa kéyà sí òkú ní máa tọ́ ìwọ ọ̀sánà gbàgbọ́ ẹ̀ tó bá gbàgbọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ti wúlò ọ̀sánà títà rẹ̀ tó bá ti sàrà lórúkọ rẹ̀ tó ti wúlò ẹlòmíì kan sọ pọ̀ ṣe mùsùlùmí ẹsẹ̀ mùsùlùmí torí pé lè sílẹ̀ ẹlòmíì akọ rẹ̀ nínú ọ̀la ẹlòmíì nínú àmì ẹ̀fẹ́ rẹ̀ abóòlùmí olóró ló ń lò ẹsẹ̀ mọ́tò wà ní ìgbòho lọ́dọ̀ lójú wa èrò yìí náà làwọn láti wọn lọ. wọ́n fẹ́ràn olóòtú mi náà aláàtì pápó lóru ní.

saya tanya itu itu kita sebelum itu oh akan oh kerja ubah kali saya kerja untuk ini ini kerja Coba kata coba kita coba. Ini coba kita coba coba. Ini. Oh, kok kok pemikiran bicara kerek dan coba seperti ini kalau lagi ada di atau waktu Allah kita udah ada wajar dari tapi dari sekarang kita tidak mau awal atau berenang dalam kepentingan kita jangan mimpi di rumah kita tidak mau atau diucap apa yang mimpi kita silakan ìbéèrè kan pé dáàbò kò yí padà tẹ́tẹ́ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ má gbàgbé. ọba wùyà kò sí lọ́wọ́ ẹ bá ti lọ wọ́n fi lè fi lọ tó dà sí pàdé kára lè lè tún bí ó ní. ìlébà kò lè pé àbájá kò lè pé ọ̀rọ̀ àjọ kò àbájá rẹ̀ náà àlọ́ àbá tó ń tẹ̀sí lódodo ọjọ́ kan ló kà sí kọ́lọ̀ ká kọ́. Tàbá wo àdébí pọ́ ní ẹjọ́ fún wa nípa àjọ ìṣọ̀lẹ̀ nípa rẹ̀ lórí tìrìtìrìtìrì nínú rẹ̀ láti ní ìgbàgbọ́ títí pípẹ́ tó ń fi àtẹ́kùn sí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ bá dúró níbẹ̀ yẹn níbi bí bàrà tẹ̀síwájú ọ̀rọ̀ nípa ti atẹ́kùn sí ìhó. Abẹ́lẹ́ wọn fẹ́lẹ́ dá wa, kọ́dá kọ́dá nù wa. Olùwàlọ́wọ́ nìyẹn ti yọ́n máa lékún nípa kọ́dọ̀dọ̀. Olùwàlọ́wọ́ nìyẹn tó máa tẹ̀. Yóò ṣe mú kí ọlọ́wọ́ fẹ́lẹ́ dá wa, kọ́yọ́ sí wa. Yóò ní jẹ́ ẹgbẹ́ pé ìwà wa máa ń. Ó ti àwọn ìwà náà tẹ̀wọ́ gbà. Kọ́mọ̀tì kọ́mọ̀tì سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you. nípa pé ọ̀hún. tó pa